owó wò kí kówó nàìjíríà. tí lọ́dẹ̀ náà alájọsọ náà fún lọ́dẹ̀ náà ẹ̀gbọ́n ẹ má bínú three hundred mo mú kó n lé àwọn gbà tí màá sọ àpò mi sí yìí hundred naira mo dí ẹ má wọrí a sì máa pàdé náà máa ṣí nọ́mbà fún yín. ọdẹ náà àdìọ̀fẹ́ lápò yín abikilẹ̀ sọ. ọdẹ náà two hundred mi rí lápò mi mọ́sẹ̀ bọ́ ẹ gbélé náà a sì máa yíra létà. àlàyé fún agbọ́dẹ̀ jáde ah. gbọ́ má yẹ kí wẹ̀ mẹ́ lọ́wọ́ o máa gbọ́ mi kí tó kó ibà yìí máa gbọ́ mi kí tó kó ibà yìí mo sọ fún ẹ nìyẹn o. ọ̀gbẹ́ni ní sùúrù. àbúrò ọ̀gbẹ́ni. ní ọ̀rẹ́ náírà ní ọ̀rẹ́ náírà ọ̀rẹ́ náírà. láì kí wẹ̀ mọ́ lọ́wọ́ mi lóòlù. ìwọ ni yàtọ̀ bẹ̀. lóòlù kò pé. láàmì má lè dè jọ. ọ̀sùnà ó bèrè sí ọ̀rẹ́ náírà ọjọ́ fún ọ̀rẹ́ náírà nígbà mọ̀ fẹ́ tọ́lọ́ náírà ló kó sí. ó ní tuntun dànù yìí ṣé ọ̀rẹ́ náà lọ́wọ́ mi. ẹ wá sí tábà sílẹ̀ dásọ̀ kẹfà tí kò ní báyìí kẹfà tí kò ní báyìí jáde ṣé náà kẹfà fún mi dẹ̀ ẹ dásọ̀ dáadáa. ẹ ní sùúrù ọ̀rẹ́ náà lọ́wọ́ alẹ́ bẹ́ẹ̀ pé ẹgbẹ́ ìjèjì ẹgbẹ́ tí yàrá ẹgbẹ́ tí yàrá rẹ̀ yà. ṣẹ́gun ṣẹ́gun afọlá kí ló ṣẹlẹ̀. fọkàn ló sọ mo gbé three hundred mo sọ kó máa sọ fún fọkàn débi báyìí two hundred yẹn kọ́ àzìn ó kọ́ sàárẹ̀ fi sàbíà fúnjẹ ni kò gbà á ṣe máa pàdé létà tí máa yẹ. ẹwọ tí two hundred and ten dákọ yẹn. ó ń bí mi nínú o. aláyé ní sinmi náà kí kí n kó yín báyìí ni o. ẹ máa nù wọn ni. ó yà mí lẹ́nu. ìtọ́kẹ́ ẹ lọ. bá a ṣe máa ṣe é nu ẹ̀yin náà ní sùúrù wọ́n sà ti fẹ́ fún yín lówó tẹ́bà tí mo dá sí ẹ má sọ̀rọ̀ mo lè lu ẹ méjèèjì pa sí ìbàdàn. àlàyé ní sùúrù tó kán ló bá bá mi. ẹ̀rí gan ga jù yín lọ. mo lájú ti kàn. ẹ ṣe irun gbàgbé ah. ewúrẹ́ o. ìgbẹ́ ti já bí ọlá yìí. ọ̀gbẹ́ tó wà ní oṣù oṣù oṣù oṣù. irú ẹni ẹ̀kí ló pé oṣù oṣù oṣù ṣe lè. ìyá ń jẹ mí gan-an àlàyé mi ti sùn fọlá. ṣẹ́gun kàn rí bẹ́ẹ̀ ni ohun tí ó tó ó ń bọ̀ wá ṣẹ́kù. ìgbà wo nìyẹn lọ́dún wo lọ́jọ́ wo mo ṣọ́ pé nǹkan ṣe lè rí dáadáa mọ́ because mo ṣe wà yìí ó ti sú mi gan ó ti sú mi. ìyà ń jẹ mí o ojú mi ti rí tó o. ṣẹ́gun ṣẹ́gun. tó bíi thirty minutes mo bá ẹ tó ń sùn mo wá ní kí n lọ dáná. dáná ó ló ti rówó tí mo kò sówó ọ̀kan lọ́wọ́ ẹ̀. ṣebí mo dágbére fún ẹ láàárọ̀ ẹ pé mo ń lọ sọ́dọ̀ ọmọ mi. Ah, ah, eh, ìgbà tí mo dọ́dọ̀ wọn mo explain situation of things fún wọn ah, wọ́n ti ẹ̀ kọ́kọ́ sọ pé wáì tí o ò fi wáṣẹ́ kó wábì kan ti máa manage dìgbà tíṣẹ́ gidi máa wọlé dé àbí tó bá ní àǹfààní láti travel. kí wọ́n ní wọ́n sọ fún ọ. Ah, mo jẹ́ kó mọ̀ pé ìwọ náà ń gbìyànjú ò ń try iṣẹ́ yẹn náà ni ààrí kò dẹ̀ sí nǹkan tá a fẹ́ ṣe sí ó dẹ̀ mọ àwọn ìyá ẹ̀ wọ́n wà skeptical about the whole thing wọ́n ní pé ìwọ tó yẹ pé o ò tí ì níyàwó gbogbo nǹkan há báyìí pé tó bá fẹ́ mi ńkọ́ kí ló máa ṣẹlẹ̀ but more assure wọn pé you are up to the task. wo má worry bá ṣe sọ̀rọ̀ tán wọ́n pray wọ́n pray fún mi wọ́n pray fún wọn gan-an ni wọ́n wá fún mi ní food stuff díẹ̀ lára ilé ìtọ́ni sílé wọ́n fún mi ní two thousand ara two thousand náà mo yọ one thousand bẹ́ẹ̀ mo ra ta mo ra lá òun ni mo fi ṣe lálásèpọ̀ tí mo sè one thousand tó kù wà nù pọ́s mi. ṣé gan máa jẹ mo pípa ẹ̀kọ́ la ṣe máa rí wa. ojú ẹ ti rí tó lóòótọ́ bọ́t ṣẹ́gun ti pàdé mi your life will be changed for good. Inu mi á dùn gan-an mi á gan to start with jẹ́ ká jọ dédé tiẹ̀. I know when this poverty go last. Oh, yeah, ẹ̀dá ẹ̀yẹ. Ẹkún wa kéré pàdé mi o, àti máa childhood friend ẹ eh? ló pẹ̀lú owó tó bra sí. Fọlọ́ childhood friend. Best friend èmi àti Mbàtà wà secondary school. Àá méjì wèrè gidi ni wọ́n máa ń da skul àmú gan ni. Òun náà ló fi lè ṣe gbogbo eléyìí fún ẹ. Ṣorí bàtò fún mi lówó tán ó tún promise mi pé tóun bá dé láti kú tọ́nu nípa ló máa sọ̀rọ̀ nípa business àti ẹ̀ tóun bá lè rẹ̀ ń dà fún wa. Ah, ṣẹ́gun ọba aláṣepé lọ́lọ́run òun ló máa ń ṣe ohun gbogbo nígbà tó wù ú ìyípadà ayọ̀ ti wá wá sáyé wa báyìí. thank god ọlọ́run máa ṣeun o olúwa ẹ ṣé o hey i'm so happy. i'm happy too baby. Adó Fọlá, kí ọ ìṣẹ́ lọ́la, oníṣẹ́ ọ̀rẹ́ mi. Iṣẹ́ tí mo fẹ́ kó máa ṣe fún mi ò jù bẹ́ẹ̀ lọ. Wàá máa supply mi láwọn ọmọ tí wọ́n pé tọ́jú ọ̀la wọn dá tẹ́yìn ọ̀la wọn náà dẹ̀ sùn níwọ̀n ìgbà tó bá ti ṣe yẹn òǹdó lówó bọ̀ díẹ̀díẹ̀ nìyẹn nítorí pé ọmọ kan tó bá gbé wa á gba hundred k i mean you nítorí ọmọ kan tó bá fún mi hundred k ni ọmọ méjì yìí two hundred k ọmọ mẹ́ta three hundred k tó bá wàá mú ẹ tó ń supply ọmọ mẹ́wàá ṣé o mọ̀ pé o ti ní one million yẹn. ọmọ ah, ah, hundred thousand naira lórí ọmọ kan tí bá mẹ́wàá wá wọ́n ẹ̀ ní ẹ̀ nẹ́ ọmọ ọ̀gá so sọ fún mi náà iṣẹ́ ìlẹ́fẹ̀ẹ́ máa fà àwọn ọmọ yẹn ṣe three hundred k yẹn pọ̀. iṣẹ́ tó fẹ́ máa ṣe ò pọ̀ wọ́n kàn máa máa dun àwọn clients nínú àwọn clients mi náà àwa máa ṣe nǹkan tí wọ́n fẹ́ ìwà wa máa gbowó tiẹ̀ that's all. ọmọ o ṣe gan ni pàdé níbi dùn but on one condition. condition o tún nìyẹn. the only nǹkan tí ò ní jẹ́ kí hundred k tẹ̀ lọ́wọ́ lórí ọmọ kan òun ní ti ọmọ yẹn ò bá rí bó ṣe yẹ kó rí àmì tí nǹkan tí mo kalẹ̀ tó bá ti wà ń bẹ́ẹ̀ owó dọ́wọ́ ẹni ẹ̀ bọ́ tí ò bá ti sí bẹ́ẹ̀ á di fi kàn tó. ìyẹn simple na kíkọ́ ọmọ níwájú kó jẹ́ ti rú sẹ́yìn <laughs> ó ti tọ́ náà. iwájú kan ló máa ń pè é ọjọ́ iwájú ẹ̀yìn ọ̀la àtẹ̀yìn ọ̀la <laughs> ọwọ́ inú mi dùn gan bẹ́ẹ̀ ọdún ẹ̀kẹ́ ó ṣe é gan pálí. pẹ̀lẹ́ máa jẹ́. ó ṣe gan-an ìyàwó mi honestly ṣe mo rò bí ọ̀rẹ́ tuntun láàrin mi àti owó mi. kí ló dé tó fi ń sọ̀rọ̀ bẹ́ẹ̀? ó yẹ kó mọ̀ pé owó ò lọ́tà bẹ́ẹ̀ ni kò lọ́rẹ̀ẹ́. ẹni tó bá mọ ohun tó ń fowó ṣe nìkan lówó máa ń bá múlẹ̀ wọ́n jọ máa sùn a fẹ́ kí ilẹ̀kùn oore tó ṣì yìí já sí. ó gbangba ni táyé máa fi mọ̀ pé ara àánú gbà. ìyẹn tí a bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe ìfẹ́ mi ká má padà sí ẹ̀yìn kò lé òṣì. òṣì bíi ti lẹ́mẹ̀ let's leave this moment together and let tomorrow take care of itself. mo ti gbọ́ ẹ̀. àti enjoy, enjoy. You enjoy it. So far? I'm fine. Ṣé is jíṣẹ́ mi kan? Liz jíṣẹ́ ẹ̀ fún mi, but ọ̀rọ̀ tó sọ fún mi kò yé mi. Seriously. Ǹgbọ́ Liz, ó ṣàlàyé fún dáadáa. Ó ah, ah, dẹ̀ sọ̀rọ̀ báyìí. Ṣé o mọ̀ búkì ni? Ọ̀rọ̀ kí tètè yeah. We e, bí a kò bá mi ṣàlàyé fún dáadáa. Ok. Ṣé iṣẹ́ tó wà big deal ni? Mo ṣiṣẹ́ kékeré rárá tí wọn bá dẹ̀ tẹ̀lé yàn wá láti ilé ah, ah. ó ti di dandan kéèyàn dọ̀lọ́lá nídìí iṣẹ́. láyọ̀ stop flattening náà sọ̀rọ̀ tó bá wà ń bẹ̀ ni kò sọ ká gbọ́. ok ṣe rí kókó ọ̀rọ̀ mi ni pé ọkọ mi ṣẹ́gun àti ọ̀rẹ́ ẹ̀ childhood friend ẹ̀ wọ́n ní opportunity láti arrange àwọn fine fine girls fáwọn bàbá olówó kan. ṣé ọ̀rọ̀ tó ń sọ fún mi ọ̀ àyíṣó jẹ́ ẹ lójú ṣá. Hmm ó ṣe ní dá mi lójú ṣẹ́ẹ̀rì èèyàn tó bá ti ṣe dáadáa nù yín ó ti bọ́ sínú ọlá nìyẹn o tẹ bá bá wọn ṣeré dáadáa fún bíi weekend kan wọ́n máa fún yín ní between hundred k and two hundred k. wow ṣẹ́ẹ̀rì pé kò ṣòwò kékeré bẹ́ẹ̀ yẹn. k. tó bá dé ẹ̀jẹ̀ lè e tó mọṣẹ́ ṣe dáadáa nínú yín tó bá wọn ṣeré dáadáa tó ń enjoy tó ń gbádùn ẹ̀ tó ń fẹ́fẹ́ sílé lè bá wọnú ọlá láyé yín bá dáa. kí ni géèmù yẹn àbí ìwọ náà wà nù géèmù yìí ni. wà nù géèmù kẹ ṣé rí géèmù tèmi ni pé owó tó bá ti fún ẹnì kankan ni ẹ máa máa fún èmi ní court tèmi ẹ kẹ́ mọ̀ pé mi ò fowó ṣeré rárá mi ẹ gbọ́dọ̀ ṣe mi dáadáa. kò sí wàhálà jọ gbẹ́wọ́ lámàlá náà máa update yín láàárọ̀ la. mi ti rẹ́jú o ah no go stop money na. ah that one I ah buy. gba ẹ̀sìn three hundred ah. gate man oṣù tá a gbà ń kọ́ńpáǹdì wa yìí ẹ wọn wọlé lọ. sọ ọmọ pé sẹ́wọ́n á ní gírèdì yẹn àyìn sọ ọmọ kó ní gírèdì ntọ́ yàn láyé ohun tí ẹ lọ yan o wọ́n mọ̀ pé mi dírẹ́bà nu lé yìí mo dá yàtọ̀ gan tí èsè kéke. ọ̀rẹ́ kan má bínú o. sọ̀rọ̀ ẹ o tí èsè kéke gidi o kí kálukú ọmọ wa rẹ o. olórí àwọn kọmọkọmọ. gbẹnu sọ̀hún ebukú bá bẹ́ẹ̀ lórí àwọn kọmọkọmọ. mo ní pẹ́ wọlé dé sí i. fly. Yeah. Introduce our ọ̀rẹ́ sí chairman. okay, um, chairman, àwọn ọ̀rẹ́ mi tí mo sọ fún yín. Ṣé girls yẹn? mo lè fi ọwọ́ lu àyà fún wọn any day any time wọ́n wọ́n ń ṣe àwọn ọmọ àìjọbẹ̀rẹ̀ tí ń jápọ̀ sáyà o àwọn eléyìí I can trust them and I really trust them. anyway Fọlá lórúkọ mi. Okay. Please. Nice meeting you. It's a pleasure. You're welcome, sir. I will be back soon. Okay. okay. ẹ ti wọnú ọlá nìyẹn o uh-uh, kí ni ẹ ti wọnú ọlá lọ kẹ́ rọra jókòó kẹ́ máa enjoy ara yín kí ni. máa <laughs> eh? fi gbogbo ọmọ tí mo ní ìdí tí mo fi máa fi ru mọ́lẹ̀ ah, ah. ṣé wọ́n nìkan ló ní ni tó bá wà sábì náà. Kí ló tún fẹ́ jẹ lẹ́yìn? Ladies aláàjì ní night flight lè máa bá wá sí lọ́rin. okay. Jam will take care of your tickets. okay. tẹ́ bá airport. no problem. tẹ́ bá airport driver ma gbé yín níbẹ̀. aláàjì tí wàá ní kí n fún yín ní hundred thousand. wow thank you very much. kẹ́ ẹ fi ṣe nǹkan tẹ́ bá fẹ́ láàrin ìsìn sọ́la. thank you. Thank you safe trip. láyé jẹ́ ká máa lọ. Ah, ẹ̀yin ọ̀rẹ́ mi fi yín lẹ o i have to go enjoy ara yín. Okay, you get what I'm saying. No, wàhálà. <laughs> àwọn client ò take ẹ̀ sí pẹ̀lú wa mọ́ and I feel kò ṣe fault wọn belief, believe pé àwa la ní láti step up game wa. ẹ wò táwa dé continue láti máa ṣe báyìí lọ time disappoint wọn wọn lè wà forced láti try another place. of course. Another thing about bá ti ṣẹlẹ̀ ẹ business fọ́ tó for instance one ní báwọn need ìdí ọmọ to set lálẹ́ láti kó travel wọ́n ti rẹ̀dí àti san ẹni amount. Hello Ṣẹ́gun báwo ni báwo lọ́dọ̀ ẹ mo ní package mẹ́ta to set nírọ̀lẹ́ yìí. Eh, ìyẹn ò kì í ṣe problem we do it as usual. Eh, máa wá jẹ́ kó ju eight pm lọ. no mi ò ní problem pẹ̀lú yẹn náà láyọ̀ lẹ́kọ̀ọ́ wa. all right guys ó ti wá settled ẹ̀yin méjèèjì ẹ máa máa lọ sí guest house nsìn ẹ lọ receive àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ máa wá jẹ́ kó pẹ́. oya dáì dànù. let's go there. ó lè agbáwo oya àfilẹ̀ fún pàdé mi oya ìwú mọ̀lẹ̀ ìwú mọ̀lẹ̀ tó jẹ́ fried rice wà á gba ìwé ní májèlú ẹ̀ oya ilẹ̀ let's go there ṣe ilẹ̀. láyọ̀ ṣébi tá à ń bọ̀ yìí ṣó máa ṣá pírápírá because owó ni mo bá dé o tí ò bá ti ṣú ọ̀rọ̀ aṣọ fún mi tó pè mí láìkì ṣá you know me now. kí ló dé tó ń sọ̀rọ̀ báyìí ṣé mo fún ẹ lóforí ni. òtúnú ta ni dùn owó ni mo bá dé o mẹ́. Hmm. babe chill chill we don reach there na and the place no pay us we go vacate na it be that o no wahala. àbí tí o bá pè yẹn ẹ dẹ máa kúrò náà. it's alright kò lè gbà yẹn it's alright kò lè gbà yẹn. iṣẹ́ sílẹ̀. ẹ̀dá ńlá àbọ̀ àbọ̀ iṣẹ́ sílẹ̀. Babes. Hello. So I'm girls here. ló. fọlá lorúkọ mi. fọlá òòṣà fọlí òòṣà ẹrú mọlẹ tó ti bá ẹ jẹrú ọgọgọ nìyẹn tó ti yẹ. wọn náà ló ń bì. ìyá ebi mi ẹ jókòó ẹbí sílé ẹsẹ sílé. tó lórí ọwọ́ ẹ lé ìpele tá wà kí ni kò fún yín. bíẹ̀. bíẹ̀ kẹ̀ àwọn ọmọ bíẹ̀ bíi big boys la wa ní kò fún yín lẹ́nẹ̀sì lẹ́nẹ̀sì wà àbí jd lẹ́fẹ́. ẹ fẹ́ mọ lẹ́sìn ni. I just transferred three hundred million to the shares of You can call it to confirm. No, we need not to call it. You trust it now. waso kwenzifemano right yeah ibeyawazi fwekubamishaitesi twalo mawori mamishaifurami ń ṣe believe nǹkan táwọn àgbà máa ń sọ ni. pé. tẹ́kùn bá pẹ́ títí ayọ̀ ń bọ̀ lówùúrọ̀. bí ó ṣe wọ ọlọ́run ló máa ṣọlá tó bá jẹ́ tú ìyàwó mi a ní kára lè ti wá síbi tó bá wù nínú ọdún yìí tí ọlọ́run bá ti gbé nípàdé olóore láyé kò sí wọn tí ò lè ṣẹlẹ̀. I love you, babe. <laughs> I love you too, Vola. I said I love you, babe. You said Fola. Ṣọ́rọ̀ Eh, kí ló wá try láti insinuate? Ṣebí bóyá torí three more. imagine àwọn nǹkan tọ́lọ́run ti tara fọlá ṣe fún wa ni orúkọ ẹ̀ fi kó sí mi lẹ́nu there is nothing more nothing less. fọlá. fọlá ọ̀rẹ́ yes. Ah, okay. what. fọlá. mo máa try láti bẹ́ẹ̀ get àwọn packages yẹn lálẹ́ yìí but mo lè má lè deliver five because time here were very short. Hey. Ah, ma try, ma try. No, ẹ má worry, ma try. <laughs> All right. All right, bye. See that? I'm gonna need láti get a moment ún fún Fọlá lálẹ́ yìí. Five ladies. Here, my rí díẹ̀. Kí ló máa lé ń bẹ̀? Ro My wọrí ara ẹ̀. Mhm. Wà. Máa yanjú ẹ̀. Sọ five hundred k. A ti wọlé lálẹ́ yìí. Mhm. Ah baby, wa, o ṣe gan ni. Ah, Láyọ̀, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Fògbà àdúró tiẹ̀. A ti fẹ́ tó nísìnyí. Irú obìnrin bíi tiẹ̀ bá ìṣọ́ wọn ọlọ́run wà níṣẹ́ mi náà lábára mọ́ rí tẹ́ wàá lè tọ́jú ẹ ju bí ọgbọ́n ṣe lérò lọ́kàn lọ. kí ló ṣe ẹ́. sorry kò sí nǹkan kan. kò sí nǹkan kan bí ti bá ọ ṣé àwọn pèmí àti ẹ lọ́lọ́rọ̀ ara wa kó tó bá ṣe lọ́kàn ni kò sọ fún mi láàyò kí ló ṣe ẹ́. ṣé o ò ṣàkíyèsí nǹkan tí mò ń ṣàkíyèsí? ṣàkíyèsí pé kí ni. ṣé wọn pè mí pẹ̀lú ẹ̀ a lè sọ pé nǹkan báyìí ni Fọlá ń fi àwọn girls yìí ṣe. Fọlá fáwọn girls ṣe mm-hmm. àwa ń ṣe owó tiwa àwọn ọmọ inú dẹ̀ ń ṣe owó tiwọn wọ́n fà á lówó tiwa wọ́n lè fáwọn náà lówó tiwọn so gbàgbé pé kí ni tiẹ̀ pẹ̀lú yẹn torí tí wọn bá fún àwọn ọmọ yẹn náà lọ́wọ́ tí wọn á ti pè wá náà. ìdí ọ̀rọ̀ mi gan-an àlọ àwọn girls yìí la máa ń rí a kì í rábọ̀ wọn. ó ṣe ń sọ̀rọ̀ báyìí a ṣàmọ̀ nǹkan táwọn girls wà ń tùnà a jọ mọ̀ pé àwọn girls yẹn àwọn alágbára náà bá iṣẹ́ àwọn ọmọ yẹn náà dẹ̀ ń gbádùn owó tó ń fún ọ jù lókòrò tí wọ́n ń rò lọ́kàn lọ. mi ò rò bẹ́ẹ̀ ṣẹ́gun I am not convinced. Obama ti wálé. Ó bá ìtakú sọ̀rọ̀ ó ti mọ̀ pé wọ́n náà ti bá wọn ṣe ranu lágbára dábọ́n ṣe káàkiri ilẹ̀. ṣẹ́gun kí ni gbogbo kàtìkàtì tó ń sọ ṣẹ́gun. nǹkan tí mo sọ ni wípé ó bá ti jẹ́ kí n mọ̀ pé wọ́n náà ti ń gbéṣẹ́. I beg your pardon. You heard me right and clear. Hey. mo pity ẹ gan because nǹkan tó mọ̀ ó pọ̀ jẹ́ léètò mọ̀ lọ àánú ẹ̀ ń ṣe mí ọ̀rọ̀ má di ẹni ẹ́ tí oúnjẹ orí àkìtàn dùn mọ́ lẹ́nu ṣùgbọ́n má gbàgbé pé orí àkìtàn náà ni àṣà ti ń fi òròmọdìyẹ ṣoúnjẹ jẹ. point of correction ọmọ àṣà ni mí mi kì í ṣọmọ adìyẹ ọmọ ikú ni mí tí kò lè bá nǹkan tó bá bọ̀ tó yé mi ni kò jẹ́ kó yé mi ká dáńsìn yìí. anyway mo lọ deliver àwọn girls fún Fọlá as usual but bá a ṣe sọ̀rọ̀ tán ta sort everything mo dágbére fún pé mo ti ń lọ ṣùgbọ́n mind mi ò lọ mo ṣáà drive out mo wá rọra park síbì kan mo hide mo after about two hours mo wá lọ padà mo yọjú ṣẹ́gun nǹkan tí mo rí tí ojú mi rí ó dẹ́rù bà mí gan-an. Ara ṣẹ́tẹ̀ gbà ní o ṣé bàbá yín gbà sáájọ sàdé gbogbo ilé yín sọ wọn gbẹlẹ ní ìṣe. ló pẹ ìyàwó bá fi náà sìkà táyìn ló tún pẹ ìyàwó rẹ kí ló ṣe yín náà. ògbóró lẹ́yìn ah, ah. náà tiẹ̀ lè rìn rárá ni. Ah. wọ́n lè rìn lágbé wọn. irú ẹgbà kan yín báyìí ni ẹgbà kan yín báyìí ni. ràgbẹ́ ti ya wèrè ẹ béèrè ni kí ló kọ̀ bọ̀dá wèrè ni tẹ́ ya wèrè ni kí ló ṣe yín náà. ẹ béèrè ni. ẹ béèrè ni ẹ̀sàrò àwọn nǹkan yín dànù mọ́tò ẹ̀rọ wọn bẹ́ẹ̀ sọ̀rọ̀ wọn mi ò mọ̀ sí. bíkọ́sì kátà ìlú tó mọ̀ pé ẹja wèrè bóyá kàsálà kí ló wá ṣe yín náà ẹja wèrè àwọn ẹsẹ̀ gbowó ní sáfún lówó ni. ní bá ń gbowó sájọ sàgírímẹ́ǹtì pé mọ̀ọ́dọ̀ rúbà yìí. kàsálà bóyá pé ti ya wèrè àbí. mo ti gbọ́ mo tẹ́lẹ̀ àkótó sọ fáwọn bọ̀dá yín bí ẹ mọ̀ sọ fún mi. báyìí ọ̀gá mi lẹ́yìn ìwà mọ́tò yín pa mọ̀ fún wa mọ́tò Your wills, command. mi ò mọ ètò sùn tí ń sónú yín báyìí. Ah. gẹ́gẹ́ máa tún ara tó lọ́rùn àsìkò yìí mi ò fẹ́ gbó ládàá àdó òfò yìí o. let's pray. ó ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí mò ń bẹ sọ ṣé kò ń ṣe pé ọ̀tọ̀ ni nǹkan táwọn fọlá ń fi àwọn girls yìí ṣe tán kàn ń parọ́ fà wá. ṣe lórí yẹn kò sọ̀rọ̀ ọ̀bẹ mi ò ní nǹkan tí mo fẹ́ sọ lórí fọ́nà. sí yẹn ni àbí ṣe wọ ọ̀rọ̀ ni. rokin. hundred k lórí pé à ń gbọ́mọ fún yàn is a whole lot of money ó ṣòwò kékeré náà. kí n tẹ pẹ̀lú yẹn kó tá after lórí obìnrin àní kó wọ́n ti wọlé ká ti rówó wọn kò sọ ọ́ lórí yẹn. èmi náà mọ̀ pé torí owó tó ń rí bẹ̀ òun fi kẹ́ ah, but owó yẹn pọ̀ ṣòro ni. ó tọ́ ló sọ kí wọ́n la fẹ́ ṣe báyìí ṣá máa kú ìtìlẹ̀. No. a ah, they quit not yet. oh my god! Fọlá! Come, come, Fọlá! Wà bí pẹ̀lú ẹ̀, ó ń pọkùnrin mi, kí ni fọ́lẹ́mẹ̀? ọkùnrin wo mo pè nígbà tó rí mi ò dàrú mo ṣe máa máa pọkùnrin nígbà tó rí mi. ṣẹ́gun. wá ń báyàwó mi ṣe wọléwọ̀de. I know what to do. Àgbà mi dùn ún. ṣe fún ẹ mo lóyà sí ẹ mo tún ọ̀sẹ̀ mo tún ọ̀sẹ̀ ara mi lọ wọ́n fi pé nǹkan tó lè ṣe fún mi ìfúnpá bẹ́ẹ̀ wọ́n lọ́yọ̀ ṣe pọ̀ ó fẹ́ parí. nǹkan tó wá jẹ́ kó máa lé òun bá mi sọ̀rọ̀ nìyẹn ṣẹ́gun. má fi ọwọ́ ẹ̀ kan sọ tó bá fẹ́ sọ. mo fọwọ́ kan ẹ gbọ́ mi dànù. anyway ọkùnrin tí ó bá gbọ́n ọdẹ ọkùnrin ló máa trust obìnrin bó ṣe trust ìyàwó ẹ̀. you know what. what. you disgust me. ọdẹ ni bọ̀bọ̀ ìṣá ó ń jà torí tọ́ì tí wọ́n pè lóbìnrin. fún láyọ̀ ẹ̀ mo lè fún méjì àti máa jáde ní àwọn àwọn ilé ayé náà máa jojú ẹ̀ padà. Ah, nọ ẹ má jẹ ká ṣe yẹn fún un. Voilà. fi òun rárá rẹ kan mi kí ló ṣẹlẹ̀. what the hell is wrong with you. kí ló ṣe mí ìwọ tó yẹ kí n máa bí ìwọ nígbà tí agbẹnusọ rẹ bí mẹ́ta kọ bọ fún Fọlá ó sọ ní bẹṣẹ tó kàn ń gùn lásán ṣeré. ooo olùbíà mi ti mọ òkúta ẹsìn ẹsẹ̀ ti yọ síta ọwọ́ ta ni òrè tọ́lẹ̀. ṣẹ́gun ní sọ̀rọ̀ gbogbo nǹkan tí mo ṣe náà torí tiẹ̀ mo fi ṣe. ìṣòro mo fẹ́ ní it's over between me and you mo fi ilé sílẹ̀ fún ẹ. ṣẹ́gun òdejo ṣẹ́gun ṣẹ́gun. for life, never see lights, never know when this poverty go last. Orí mi yé, ẹ̀dá mi yé, ẹkún wa gbèrò pàdé mi o. Àti náwó mi, ìrọ̀rùn kò bá dé. Àti jẹun mi, ìrọ̀rùn kò bá dé. Àti lówó lọ́wọ́, ìrọ̀rùn bá dé kébì kò bá dé. owó owó owó ajé ajé ajé hmm. ajé ajé ajé hmm. mo fẹ́ fowó ṣeré hmm. mo fẹ́ fọlá ṣeré. jẹ́rìí. Hi, baby. Ex mi máa ń sọ Oh, Láyọ̀. Yeah, Láyọ̀. Hi. Hi. So, my relative. me. Eh, sweetheart! Sweetheart, wait! What again? Kilo to tún fẹ́? Bí to fún ẹ ní nǹkan tó ẹ sọ̀rọ̀ báyìí. sọ̀rọ̀ báwo. ó yẹ kó ti yé e. yé mi pé kí ni ah, mo fẹ́ gba fẹ́ mi mo ń lọlé mi jọ. mo ń lọlé. not yet you know I want more of you how many minutes do she spend pẹ̀lú mi tó ti sáré ń múra pé o fẹ́ máa lọ. níbo ló ń lọ. mi ìgbò lórí ẹ ní àwòsílẹ̀. Where are you going to? Madam, I'm done with you. Why? Because I'm seeing a different man here. Like I am not the man you married to? Exactly my point. any, you are now a strange man. <sighs> I don't understand you anymore. It's just like um, I have a hunch that you're keeping some things from me. You're not telling me some things. And of call. me. are husband and wife. tí kò bá ń bọ́dà you just confide in me and tell me at least we can sort it out together. eh? Who come wá di ẹni tí kankan ilé òkè ń ta nídìí mi eh, tó bá jẹun sìn kò ní fọkànbalẹ̀ eh, àti weekdays o àti weekend o òun ló fi ń keep appointments, eh? kò lè kí n happen bẹ́ẹ̀ bẹ́ẹ̀ please trust me I'm your wife tell me whatever is bothering you at least all of my family ní ọpọlọ láti lè ṣe kí ni láti kájọ yanjú ẹ̀ papọ̀. ó yẹ kó o rẹ ìfẹ́ tó ní sinmi ló yẹ kó but I am assuring you that all is well all is well. Osuoda, how can you tell me all is well when I know all is not well? Eh? Sure. You don't love me again. I mean, why is it that you're finding it difficult to, to share some things with me? Fonda. Femi. No, Fonda. So, what's the most? Where are you going to? vex yẹn tí ò fi jẹ́ kó ráyè tètè mi nínú lélẹ́lẹ́ kì Tamilore. Ma. Ah, ah Tamilore, ìwọ dà. Èmi ni. Ó yá wá ṣe gèjà rẹ̀, ó dé ni. Lítà àtàkùn. Rússia e snatcher? Where is she? Auntie Layo. Where is that husband snatcher? Where is she? Ta ni yẹn, ta ló pariwo? Tajudeen ni. Tajudeen ni. Kí ló ṣẹlẹ̀ ìwọ woman hmm? You asking me? Yes. You asking me what's happening? Kilo ló ṣe é Hey, hey, pariwo? Ẹ máa gbà mí lọ́wọ́ ẹni tó rí nǹkan he tó fẹ́ para ẹ̀ síbẹ̀. Kí wọ́n ló fẹ́ kémi tó bọ́ lọ́wọ́ ẹ̀ ṣe? Woman, ó ti bọ́ lọ́wọ́ ẹ̀. Mm. Once the boiler was there, there's nothing you can do about it. Really? Yes. Let me make myself clear to you. Oh, mo you would ló ṣe tà fún mi Do you understand? Oh, mo you ló ṣe tà fún mi. And let me tell you something. You see that my husband you're saying, I love him dearly. You only lè fi any fucking body ṣeré. And please, I'm telling you, and I'm warning you for the last time, stay away from my husband. Else, I will kill you. <laughs> Really? You are a jobless woman ó níṣẹ́ o because tó bá níṣẹ́ ó ní máa fi mú fílẹ̀ kiri nípa nǹkan tọ́pọ̀ ń ṣe. oh yes that's the truth. ṣé mo kí mo mọ̀ ẹ́ mo mọ̀ ẹ́ rẹ̀ mọ̀ mi dáadáa. stay away from my husband house I will completely finish and kill you. You cannot do anything. Oh, really? What do you want to do? Okay, time will tell time will tell what I will do about it. kí ló fẹ́ ṣe ah kí ló fẹ́ ṣe fún mi. you don't mess with my husband. Hey. I can kill because of my husband. I can do anything because of my just watch me. Can you get out of my house? okay get out. I'm going I'm going. ọ̀sẹ̀ okay, get out kí ló wá ọ̀sẹ̀ who are you ọ̀sẹ̀ ask us. the fuck. explain fún mi. mo ta top méjì skirt kan then top eléyìí tó wà bíbẹ̀ yẹn. léèlò ló tà. five thousand. five thousand. Rónkẹ́ five thousand naira ló ta top tó wà ń bẹ̀ yẹn. mo ṣọ́ra jẹ́ ni mo ehm, ìgbà ẹni yẹn dé wọ́n dẹ̀ like top yẹn so and ìgbà tí mo sọ fún wọn pé five thousand wọ́n wá sọ pé ẹni yẹn sọ pé àwọn ò lówó so mo dẹ̀ wò pé ó ti tó three months tó ti wà ń bìbẹ̀ yẹn wọ́n á ní pé kí n tà fún wọn mà tó bá tẹ̀ jẹ́ hundred naira náà láyé lórí ẹ̀ kó ṣàti kúrò bẹ́ẹ̀ ẹ má bínú. ó ta tọ́pù ní five thousand naira ṣé tọ́pù yẹn ń jẹun bẹ̀ yẹn ni. ó ṣọ́ra ajé ni mà. ó ṣọ́ra ajé ló ta five thousand inú sábàdì ẹ̀ ni mà ti yọ. ẹ má bínú mà. ẹ má ok tó o jẹ. má lọ lọ. kí ẹ Kẹ́mi kí ló ṣe tó ń bá mi sọ̀rọ̀ bí ìgbà tó ń bá ràtà sọ̀rọ̀ báyìí. kò sí nǹkan tó ṣe mí i'm just fine. kí ló ṣẹlẹ̀ níbi tó lọ. kò sí nǹkan kan kò sí nǹkan kan tó ṣẹlẹ̀. are you sure. i'm sure ọ̀rẹ́ màá rí ẹ later. mọ́tò ẹ nìyẹn kò dẹ̀ fún mi problem ló ṣe. Ronke. ma explain gbogbo jargons tó kàn síbí báyìí fún mi. Um, time wo ni incident yẹn ṣẹlẹ̀. kò tí ì ju bíi thirty minutes thirty minutes lọ. ẹ níbo lẹ́yìn wá wà ń gbà yẹn. mo rọra recharge card ni o nígbà tí mo máa padà dé ni mo bá ti lọ yọ níbẹ̀ yẹn ló ṣe jẹ́ kí n pè yín. Um, ó dẹ̀ ṣọ́ pé ẹnì kankan wọlé nígbà tí wọ́n jáde. Officer, please call the ambulance. Let him come and park this car. Ọ̀gá ọlọ́pàá, ẹni tí mo fura any to walk by tó wá pariwo lé àǹtí Láyọ̀ lórí lọ́sàn-án Okay ẹni tó wá pariwo lé Láyọ̀ lórí lọ́sàn-án bẹ́ẹ̀ni sà kí ló wà láàrin òun àti olóògbé Láyọ̀. àǹtí Láyọ̀ onímọ̀ nǹkan tí wọ́n jọ ń fẹ́ra ṣùgbọ́n lóò jẹ́ kí wọ́n fẹ́ra hùn lẹ́yìn bíi ọdún mẹ́ta sígbà ni wọ́n tún padà rí àwọn méjèèjì tí wọ́n ń ṣe wọléwọ̀de lọ́sàn-án yìí lẹ́yìn tí máà tí mò ń sọ yìí tó lọ tán. níyàwó ọkùnrin náà wọlé wá sọ́dọ̀ wa wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo lé àǹtí láyọ̀ lórí pé kí wọ́n fi ọkọ wọn sílẹ̀ pé tí wọ́n bá fi ọkọ wọn sílẹ̀ àwọn máa pa wọ́n dànù. ìyẹn lọ́sàn yìí. bẹ́ẹ̀ ni mà. oh it's okay it's okay so ìgbà tí obìnrin wa pariwo lé olóògbé Láyọ̀ lórí báwo ló ṣe jìnnà àbí báwo ló ṣe pẹ́ sígbà tí wọ́n rí òkú olóògbé Láyọ̀. kò tó one hour lẹ́yìn ìgbà yẹn. one hour. bẹ́ẹ̀ ni sir. officer we have a suspect. Um, ẹ ra o èmi ni detective Ọláníyì láti state CID. detective èyí mo fẹ́ ẹyọ kí mo lè ṣe fún yín. ìyàwó la fẹ́ rí. ìyàwó hello honey. yeah um, a nídìí wọn ní àgọ́ wa a fẹ́ ṣe interrogation fún wọn. lórí okú Láyọ̀ Ọlánìpẹ̀kun. Láyọ̀. What do you have to say, Madam Kemi Daniels? Sir, eh, ma, Sherry, ọ̀rọ̀ tí ò bá kí n ṣe tẹ̀lé báyìí ọlọ́run má jẹ́ kó dùn mọ́ ni o mi ò kókó ń pakú ẹni tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ yìí ẹ believe me. aláǹkà mi sọ́dá daniels oyin ń sẹ́ abọ́ ojú olóko dẹ̀ ló ń kóngbóngbóngbó I am sure you understand the gravity of what we're talking about ìpànìyàn là ń sọ sọ ó máa dáa jẹ́ gbogbo nǹkan tó bá mọ̀ fún wa ń sìn. ee tèmi máa bá mi o mi mọ kókó ń pa ẹ ah, àbí báwo mo ṣe fẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tí mi ò ṣe. I am sorry madam we have to detain you. detain me? Hey. sir please believe me mi ò mú kókó ń pa ẹ. but ẹ jọ̀ọ́ ṣé mo máa lè contact lọ́ọ̀yà mi. mo máa arrange ẹ fún ah. please take her away. Madam. Madam. Oh, Mr. Shegun, ẹ máa ń encourage your yín that's jẹ́wọ́ fún mi because all my effort has proved abortive. Mo cooperate rárá and looking into her countenance mo ní feeling pé wọ́n mọ̀ nípa ikú tó but tẹ bá ń fi your wife mo fẹ́ sọ fún gbẹ̀rẹ̀ mú obìnrin o ẹ àlè lè mọ̀ wọ́n láíláá inú obìnrin jìn gan in fact tẹ ẹ bá study wọn látàrọ dilẹ̀ sùn ẹ lè mọ̀ wọ́n because they are unpredictable. kò sí ọ̀rọ̀ tí mi sì bá sọ. kó tẹ̀ jẹ́wọ́ fún mi ẹ̀sìn tó bá mọ̀ nípa ìpínlẹ̀ rẹ̀. àwọn kò sọ̀rọ̀ kò sọ anything kí ni nǹkan tí kẹ́mi fẹ́ gbà nù kú láyọ̀ ó lè takú pé òun ò mọ nǹkan nípẹ̀ tèmi dẹ́ni kẹ́mi lòún rí last lọ́jọ́ yẹn kí ló lọ ṣe níbẹ̀ kí ló wá lọ síbẹ̀ in the first place ariwo pé òun ò mọ nǹkan pẹ̀lú ń pariwo fún wa kí ni ṣíṣe báyọ̀ lọ́hùn. why tó ṣe jẹ́ kọ́ládé ló suspect kí ni evidence tó rí gangan tó mú un dá ẹ lójú pé Kọ́ládé. ẹ ṣe sọ but first ṣé àwọn ọmọọṣẹ́ yín ti gba fóònù lọ́wọ́ ẹ̀ bí mo ṣe sọ fún yín. yeah àti gbà yes àti gbà fóònù. boyfriend mi ni Kọ́ládé àtijọ́ ń jáde nísìn àti tó bí two years ṣùgbọ́n ọkàn mi ò mọ́ sí i dáadáa ẹ̀mí mi máa ń sọ fún mi pé kí n mọ̀ dáadáa mo wà lọ́dọ̀ ẹ̀ lánàá láti lọ kí lẹ́yìn ìgbà díẹ̀ bí àṣejọ ń wo pictures lórí fóònù ẹ̀yìn mo bá rí picture àǹtí Láyọ̀ lórí fóònù Kọ́ládé ara fún mi mo wá jọgbọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu o bóyá àwọn méjèèjì jọ ń fi ara wọn ṣùgbọ́n o Kọ́ládé sọ fún èmi pé àǹtí Láyọ̀ máa ń yájú sí àwọn àgbà nítorí náà àwọn àgbà dẹ̀ ti fi ṣe ẹbọ. come again tí n bá gbọ́ ẹ dáadáa Kọ́ládé fi ẹnu ẹ̀ sọ nǹkan tó sọ yìí. bẹ́ẹ̀ ni sà. ẹ̀. so i'm going to ask you again. I'm going to ask you, and I would like you to answer truthfully. Kí ló yẹ tó pa Láyọ̀? Ta ló rẹ̀ Are you deaf? You look at me while I am talking to you. Kí ló yẹ tó pa Láyọ̀? Ta ló rẹ̀ kó pa? Má bá mi sọ bẹ́ẹ̀ mọ́ Fọlá. Kí ni gbogbo wa dáradára mi sọ? èmi ló fẹ́ máa fi kọ́ ọ sọ nítorí owó ó ti gbàgbé pé bọ́wọ́ ṣe ń wọlé tó ṣe ń jáde fún ẹ ni mo mọ everything pa ẹ̀ mo jẹ́ kí n sọ fún ẹ tó bá provoke mi Fọlá tí o bá provoke mi máa pe ọlọ́pàá máa dẹ̀ tú gbogbo àṣírí ẹ fún wọn ó yẹ kó mọ̀ owó lèmi wà after nothing more nonsense. òṣì rádaràda. sọra ẹ di ọmọ orogun. tó o mọṣẹ́ kọ̀ ìwọ ló gbẹ̀mí èèyàn ok ọ̀gá ẹ̀ tó rán ẹṣẹ́ ńkọ́ can you imagine olóko èèyàn lọ́rùn ọ̀gá ọ̀ no a gbọ́dọ̀ take ọ̀rọ̀ ọ̀wọ́ yìí. ọ́fíìsà àwọn àsìkò kọ̀ọ̀kan tí mo máa ń ṣe rethink lórípa àjọ ọlọ́pàá gbọ́gbọ́n rẹ̀ mọ̀ pé àwọn kọ̀ọ̀kan wà tí ó fi gbà láàyè láti ṣe if not. Mm -hmm. <laughs> Please, arrange for him to be arraigned in court. Please, take him away. Yes, sir. Dìde. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé olóòótọ́ kò kú sípò ìkà. Madam, congratulations. Ah, thank you so much. Ẹ máa ṣe ọ̀rọ̀ tẹ́ ẹ̀ mọ́wọ́ tẹ́ ẹ̀ mẹ́sìn, ó máa ní dùn ẹ̀ mọ́ yín. Thank you. Ẹ ṣe gan-an ah. lọ́yà. You're welcome, sir. We really appreciate it. Well, I'm only doing my job. Thank you very much. Uh, Màá ní láti máa lọ báyìí. Thank you very much. Okay. Thank you. Yes, All right, madam. Uh, yes, sir. Ẹ ṣé gan-an. Ọkọ mi, honestly, mi ò mọ nǹkan kan báyìí nípa Kúnláyọ̀. Mo kàn notice sudden change nínú ọ̀rọ̀ ẹ̀ alẹ́ mo dẹ̀ rí pé ariwo balẹ̀ mọ́ ní ilé ó wà compose àwọn orúkọ tó ti reject over years it has suddenly become a norm to you so gbogbo àwọn kinní yẹn ní nǹkan òun ló ń bọ́dà mi òun ló jẹ́ kí n trace lọ sílé àwọn làyọ̀ yẹn wọn and believe me sincerely tó bá yẹ kí bí mo ṣe sọ̀rọ̀ fún làyọ̀ ọjọ́ yẹn tó bá yẹ kó sọ fún mi pé òun ní fi ọkọ mi sílẹ̀ ni mo mọ nǹkan tí mo lè fi dá sẹ́ẹ̀lì àfẹ́ bó kò ń ṣe bíi ti kú i'm not a killer báwo ṣe máa pa èmi fúnra mi mọ̀ pé tẹ̀mítẹ̀mí ló fi nífẹ̀ẹ́ mi mi ò dẹ̀ fẹ́ kílé wa dàrú tó ẹ̀ mo yẹ fi like play along pẹ̀lú ẹ̀ ẹ̀rù kó má fi tẹ̀ kó bá mi ló bá mi kí adẹ́tẹ̀ tó lè fún wàrà kó má bá da wàrà tèmi ni ẹ̀rù kó má kó bá mi ló ń bà baby i understand your fear perfectly ìdí nìyẹn tèmi náà fi sọra mi di alákọ̀ tó fojú sọ gbogbo ara àwọn tó kù tí wọn ò jáwọ́ nínú ìwà burúkú àti ìwà bàjẹ́ ọwọ́ wọn gbogbo wọn ti kú báyìí o ọkọ mi àánú ńlá báyìí ló máa rí gbà. Hmm. àánú ni àánú ni. bẹ́ẹ̀ ni ẹni tó bá kú láì rí àánú gbà wọ́n máa ní tiẹ̀ gbé torí ẹ̀ ni mo ṣe máa ń sọ fún gbogbo àwọn tó yé mi ká wípé kí wọ́n má gbà káyé pa wọ́n jayé o torí ẹni tó bá pani lẹ́kún jayé ó lè ronú kúrò àdá kó rí àánú gbà hmm. àánú dẹ̀ tẹ̀ ń wò yẹn òun ló ṣògo lórí ìdájọ́. àánú. bẹ́ẹ̀ àánú lè rí gbà ó.